àwọn kan náà pera wọn ní one nation àwa ló ń bá wí yẹn o àmọ́ àráyé tiẹ̀ bọ̀ pé wọ́n ní sáàbù ẹ̀ ń lẹ́tà wọ́n máa sáàbù ẹ̀ o àwa ń ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ máa gbọ́ o kò lọ́gbọ́n ìwọ tó dẹ tàkúté tó òkú yẹ pẹ̀ sí òkè ẹ̀ràn kò lọ́gbọ́n. ẹ̀yin yorùbá ẹ̀ ṣe wá bí mi pé orin tí k1 sọ yìí tó ní ẹ kẹrànkó lọ́gbọ́n ìwọ tó dẹ ìwọ tó dẹ tàkúté tó bu yẹ̀pẹ̀ sí kẹranko lọ́gbọ̀n nítorí pé nígbà yẹn láyé nígbà wáṣẹ̀ àwọ oníyé máa sọ̀rọ̀ ìgbà kan tó rọmọ ìgbà kan là wá àwa tán bí ní sixty ọmọ ìgbà kan ni wá àwọn tán bí ní fifty àtàwọn tán bí ní seventy náà towards eighty kó tó di àwọn ọmọ nineties àwọn ọmọ nineties ló ń pàgbóró jẹ́ but àwọn kọ̀ọ̀kan náà wà nú àwa tá a jẹ́ sixty seventy fifty tó jẹ́ pé òpònú lẹ́lòmíì náà àwọn náà pọ̀ dà nítorí pé kò sọ́gbọ́ pọlọ lórí wọn ó kẹ́ranko lọ́gbọ́n ìwọ tó dẹ tàkúté tó bu yẹ̀pẹ̀ sí nítorí pé ní ayé ìgbà yẹn wọ́n ní tàkúté kan tàkúté ẹlẹ́gàn náà bàbá wa máa ń pè é gbogbo ẹni tẹ́ bá jọmọ yorùbá ẹsẹ̀ náà máa fi ń dẹ ìtàkùtẹ̀ yẹn o ò lè fọwọ́ dẹ o máa ṣí báyìí o máa ṣí báyìí o máa fi ẹsẹ̀ mú lọ́tún o máa fi ẹsẹ̀ mú lódì kó tó kẹ́kẹ́ nìyẹn tó bá ti wá rí pé kíní ẹ̀dùn ló máa fi yẹn ó ní ké wà mí ni kò ń sàn àtàkùté dẹ fi mú àwọn ìkúté kọ̀rọ̀ yàrá o tó bá ti wá dẹ tàkùté yẹn tó bá gbélẹ̀ tó fi nǹkan tí tàkùté yẹn máa jẹ sí ẹranko yẹn ò ní wábẹ̀ toró ti kọ́ lọ́gbọ́n toró ti rí pé kíní ti mú kan nínú àwọn ẹbí mi rí ó dàbí pé kí ẹranko kọ́ ọmọ mẹ́ta kó kọ lọ sóko kí tàkùté wá mú kan àwọn méjì yòókù dẹ̀ rírú tàkùté tó mú níjọ́ tẹ́ ẹ bá ti tún dẹ tàkùté yẹn o ti kọ́ wọn lọ́gbọ́n wọn ní lọ kí làwọn bàbá wa máa wá ń ṣe nígbà wáṣẹ̀ wọ́n á dẹ tàkútẹ̀ wọ́n á gbélé yẹn fẹ́rẹ́fẹ́ wọ́n á gbélé yẹn fẹ́rẹ́fẹ́ ẹ bá mi love and like mi ì lójú fifteen minutes lọ o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ Yorùbá gangan mo fẹ́ sọ kékeré ni wọ́n wá gbélé yẹn kékeré wọ́n wá dẹ tàkútẹ̀ yẹn wọ́n àwọn kan á kọ́kọ́ fi ewé sí ẹlòmíì lè bu yẹ̀pẹ̀ sí tó bá jẹ́ ibi tí yẹ̀pẹ̀ pọ̀ ni yẹ̀pẹ̀ náà máa fi dẹ̀ tó bá jẹ́ pé ibi tí koríko wà ni wọ́n wá fi koríko sí i ah àwọn mùsùlùmí ti kọ́ yorùbá lọ́gbọ́n ibi tí mò ń lọ nìyẹn congratulation fún gbogbo ẹ̀yàn ọmọ yorùbá eléyìí ń sọ̀rọ̀ oníṣẹ̀ṣe ọmọ yorùbá lélẹ́yìí ẹ ti rí i pé a ti ń dé bẹ́ẹ̀ a ti ń lọ síbi tá à ń lọ gangan mo kọ́kọ́ fi àsìkò yìí mo fi congratulate excellence wa pé wọ́n ṣe gan-an governor Mákindé mo congratulate mo congratulate gọ́vnà Ogun state náà àti gọ́vnà Lagos state tí wọ́n ti fún ọmọ Yorùbá ní ọlùdé ìṣẹ̀ṣe nítorí pé ẹ rò pé àwọn gọ́vnà wa a rò pé wọn ò gbọ́n ni àmọ́ ibẹ̀ náà náà ń ba bọ̀ bọ́ ibi tó yẹ kí n mẹ́nu lé ẹ̀mí ní sọ̀rọ̀ lórí ẹ̀ bọ́ gbogbo yín ti mọ ibi tọ́rọ̀ yẹn ń lọ nítorí pé Yorùbá àti ń gbọ́n àwọn bàbá wa wọ́n ti ń gbọ́n ṣé wàá rí ẹ̀sìn kò yẹ kó dìjà bọ̀ àwọn kan nínú ọmọ Yorùbá ẹgbẹ́ wa àwọn ìran kan tó so mọ́ ìran Fúlàní kò ṣe gbogbo ọmọ Kwara tó mọ̀ mọ̀ pé Kwara pọ̀nbì ifá tó ní mo rí ẹ e, wọ́n wá fẹ́ ba ìṣẹ̀ṣe jẹ́ wọ́n fẹ́ ba ìṣẹ̀ṣe jẹ́ láàárọ̀ yìí ìyàwó mi ń sọ fún mi pé mo ti ń sọ̀rọ̀ jù lórí ìṣẹ̀ṣe wọ́n máa rò pé ẹlẹ́bọ ni mí mo ní no alájà kò rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá ni wá torí tó bá ba ìṣẹ̀ṣe jẹ́ wọ́n máa pa Yorùbá run nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn mi ń ṣe olóríṣà mi ń ṣe babaláwo mi ń ṣe oníṣègùn mi ń ṣe adáhùn ṣe aláàjì ní mímu lọ́mẹ́kà hmm, nítorí pé nǹkan tó fi gbọ́n wa lómi ọbẹ̀ ẹ̀sìn tó mú wá nígbà tó mú ẹ̀sìn náà wá wọ́n mú wá ní jẹ̀lẹ́ńkẹ́ wọ́n mú wá ní kólekóle ẹ̀sìn yẹn gangan ni àwọn bàbá mi Fálànà ti dìde fún ta lọ́lọ́run ọmọ yẹlé Sowore ti dìde fún ta lọ́lọ́run ta lọ́lọ́run ti wá di popular man ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ẹ kẹ́ranko lọ́gbọ́n ni nítorí pé ẹ̀yin tẹ́ dẹ tàkútú tẹ́ bu yẹ̀pẹ̀ sí ẹ kẹ́ranko lọ́gbọ́n ọ̀nà tí ẹ tún wá gbà tí ẹ̀yin ẹ̀yin àyìn àfáà kan ẹ jẹ́ ń lò bẹ́ẹ̀ tẹ́ ẹ fẹ́ sọ ẹ̀sìn di alákatakítí mọ́mọ́ wa lọ́wọ́ ẹ fẹ́ sọ di ọmọ ẹ fẹ́ sọ di ẹ fẹ́ bàjẹ́ mọ́mọ́ Yorùbá lọ́wọ́ ẹ fẹ́ kí kristẹni ṣe tiẹ̀ ẹ fẹ́ kí mùsùlùmí ṣe tiẹ̀ ìwọ tó o bá gbádùn ètò yìí ẹ kàn ṣí ẹ lẹ́yọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan péré ni o àǹdí ṣí ẹ abdulwaheed ṣí ẹ bí muslim or christian ẹ lísìn sọ̀rọ̀ mi kí n lọ́lá odúfúnkẹ́ ẹ ṣí ẹ ọ̀rọ̀ mi ẹ má ọ̀rọ̀ ibùkọ́ lélẹ́yìí o ọ̀rọ̀ fúlàní dẹ̀kọ̀ ẹ kàn mọ̀ yí pé ẹ kẹ́ranko lọ́gbọ́n ni ẹni tó dẹ tàkúté tí ò bu yẹ̀pẹ̀ sí ẹranko ló kọ́ lọ́gbọ́n ṣé ẹ mọ̀ ni adúpẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ yí pé wọ́n ti fi èní ṣe ẹ̀yin wòye pé wọ́n pè ní ìṣẹ̀ṣe day bọ̀ Yoruba day ni lọ́dọ̀ tèmi ààrẹ almaroof wàláì Yoruba day ni wọ́n ṣe kíní yìí fún wa because bọ́n ṣe pè ní ìṣẹ̀ṣe tán ti fi ọlùdé yẹn sílẹ̀ tí èkó Ibadan. èkó ọ̀yọ́ state ogun tán ti mú àwọn state yòókù náà máa tó mú so to bá wá wu kwara kí wọ́n má grant ìṣẹ̀ṣe day ìgbẹ́ la wá máa mọ̀ pé Kwara yẹn ò sí lára wa wọ́n máa padà fìlú yẹn lẹ̀ fún ọmọ Yorùbá gbẹ̀yìn ni wàláì tí ẹ bá gẹ̀ẹ́tì Yorùbá mi dáadáa èmi ò sínú kó bàjẹ́ mi ì dẹ̀ ní ever sínú kó bàjẹ́ àmọ́ ẹ jẹ́ a dúpẹ́ yí pé wọ́n ti ẹ̀ grant ṣẹ̀ṣe pẹ̀lú bá ṣe bú gọ́vnà wa tó nípa tá à ń sọ̀rọ̀ Yorùbá nation díẹ̀díẹ̀ ni o ó ti ń rúgbó bọ̀ o ìṣẹ̀ṣe dè ti dé sìn Yorùbá máa mọ rẹ̀ ẹ mọ̀ yìí pé àwọn bàbá wa díẹ̀ díẹ̀ náà máa gbára wọn nígbà tẹ mú ta lọ lọ́wọ́n nítorí ọmọ ọlọ́mọ ń sọ̀rọ̀ àwọn kan ló jó kùránì ẹ ẹ ṣe fílẹ̀ kùránì tójú ẹ jẹ́ ń dájọ́ fún àti rẹ́ni tójú bíbélì rí ẹ jẹ́ ń dájọ́ fún who is the secretary of God ta ni major general ọlọ́run ìwọ ni chairman local government ọlọ́run ìwọ ló ti lọ sí àlùjọ náà tó wá gba kọ́kọ́rọ́ wá tó wá fi ń proof fún wa yìí pé ẹ̀sìn kan ní ẹ̀sìn èèyàn ẹ̀sìn táwọn bàbá wa ń ṣe tán kú ẹ̀sìn táwọn bàbá yẹn ń ṣe tó yẹ pé tó bá jẹ́ pé a fẹ́ wo bí ẹ̀sìn ṣe rí nílẹ̀ Yorùbá ni ẹ̀sìn àwọn àbáláyé àwọn bàbá yẹn dàgbà ẹ gbàgbé bó ìṣẹ̀lẹ̀ number one wọn ní bá yín jẹ chọ́ọ̀kì tí gbogbo àǹkó jẹ́ sìn torí bá ń fọ́ mi pẹ́rẹ́ǹsì before you know it ẹ ti gbé panadol á lò ó lamẹ́ríkà talana extra ni tó bá lò bó ma dàbí májìkì ni kí ló wà bẹ́ẹ̀ Ko ẹ má jẹ́ fi gbogbo ẹnu pé tán ẹ ti mọ̀ ìyìn tó ń fi sí gbogbo inú kínní yẹn ìyìn tó da ọpọlọ wa rú ni ìyìn tó da bírèèni wa rú oná papọ̀ mọ́ kínní ìfúnra wọn à mi ì fẹ́ pẹ́ lórí iṣó ibi ṣe sọ mi ì pe. mi ì fẹ́ pẹ́ show iṣó yìí rárá ìyìn tó ń kó papọ̀ mọ́ inú gbogbo oògùn tá à ń lò ó ń sọ̀pẹ́ẹ̀sì ni kò lọ pátápátá ẹ̀rí ń sì tọ́ bá léèyàn ní blood pressure wọ́n á fún ẹ ní medication àwọn ọkùnrin wọ́n á fún wa àwọn obìnrin wọ́n á fún wa bọ̀tá àwọn ọkùnrin bá ti lò ó ó máa pa okó wa àti báyàwó ẹ̀sùn ó ti di wàhálà tó bá wá jẹ́ pé ó wà ní forty five years tó wá jẹ́ ìyàwó ẹ̀jọ́ ọmọ bíi twenty five àbí thirty tí kìíní ọmọ ṣe ń gbéra ní gbogbo ìgbà tó fẹ́ bẹ́ẹ̀ ṣeré tí blood pressure dẹ̀ ti mú wọ tó ti mú ẹ mọ́lẹ̀ jọ́ torí ọlọ́ọ̀ báwo nìyàwó ẹ̀ ò ṣe ní lọ síta ọ̀pọ̀lọpọ̀ tá a bá ń blame àwọn èèyàn pé ẹnìkan ṣe ṣìnà Kini yìí ò ṣe fi sára kú tọkùnrin duro dúró tó dúró déédéé tí gbogbo ìgbà tí gbogbo kíní yẹn ń dìde tíyàwó ẹ̀ dẹ̀ ń sọ no no no no fún ọkùnrin yẹn máa yan àlè ń ta ẹ jẹ́ kájọ fi kíní yìí síra wa wò ẹ gbọ́ mi déédéé tí ọkùnrin ìyàwó ẹ ọkùnrin bá ń le ara tára ọkùnrin le mi ì fẹ́ máa sọ̀rọ̀ tára ọkùnrin bá le ní gbogbo ìgbà tó dẹ̀ ń pe ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ dẹ̀ ń sọ no ó ti rẹ̀ mí lẹ́ni ó ti rẹ̀ mí lọ́la tó di pé obìnrin ń ka ọjọ́ tó fẹ́ bá ọkọ ẹ̀ ní àjọṣepọ̀ ṣé ẹ̀mọ̀ pọ́kùnrin yẹn máa yàn lè ni òun náà ló dífá fáwọn ìyá wa tó bá ń pe ọkọ ẹ àbí tó pe ọkọ tí kinní ọkọ ò a máa jáde obìnrin yẹn máa jáde mọ̀nàkàì ó máa jáde ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀dọ̀ ohun àtọlọ́run lọ́jọ́ ní àmọ́ ó wà nínú kùránì àti bíbélì náà pé ẹ ṣe ẹ̀tọ́ tó o bá láyè ìwọ tí kinní ọmọ ọkùnrin àbí kinní ọmọ ò bá ṣiṣẹ́ mọ́ wá solution síra ẹ̀ tá a bá wá ní kọ́ kẹ́ranko lọ́gbọ́n ẹ fọgbọ́n ta lọ́lọ́run lọ́gbọ́n ni o ẹ wá kọ́ ta lọ́lọ́run ẹ kọ́ gbogbo ọmọ Yorùbá ẹ jí wa ni torí ẹ̀yin lẹ dẹ tàkúté tẹ́ ẹ̀ bu yẹ̀pẹ̀ sí ẹ ti jí ọmọ Yorùbá èmi dúpẹ́ wípé àwọn gọ́vnà yìí wọ́n ṣe right thing láti gbé olùdé ìṣẹ̀ṣe jáde every twenty of August ìṣẹ̀ṣe day ó ti wà nínú constitution Nàìjíríà ẹ̀ lè change ẹ̀ o ẹ̀ lè change ẹ̀ o tí ò bá jẹ́ Nàìjíríà ó ti wà ní state government constitution wa torí state ti sọ wọ́n bá dẹ̀ ti fòǹtẹ̀lù wọ́n ti fòǹtẹ̀lù nìyẹn thank you olúláre mo rí ẹ̀járe ọ̀làwọ̀yìn kò ní bàjẹ́ bó ṣe máa rí nìyẹn ẹ má jẹ́ ká mú ọ̀rọ̀ ẹ rí i pé mo fáyà ní ọjọ́ Friday gan-an tó ní mo dídì list àwọn ọ̀rọ̀ yẹn ni but eléyìí inú mi dùn wípé bàbá mi Fálànà àti Ọmọyẹlé Ṣòwòrẹ Ọlọ́run ní bàtí jẹ mo gbé fún yín mo gbé fún yín gan o lórí ọmọ ọ̀rọ̀ ọmọ ta lọ́lọ́run tẹ́ ẹ jáde fún Ọlọ́run níjó bàjẹ́ hey senior advocate of Nigeria ó jáde sọ̀rọ̀ ta lọ́lọ́run ẹ rí i pé ẹ̀kẹ́ ẹranko lọ́gbọ́n ni èyí tẹ́ dẹ́ta kúté tẹ́ bú yẹ̀pẹ̀ sí ẹ tún jẹ́ kọ́ ọmọ yẹn gùnkè sí ni ọlá ọmọ yẹn tún ṣe kí ni ọlá ọmọ yẹn tún lọ sókè inú tèmi dùn o wípé àwọn gọ́vnà wọ́n fún wa ní ìṣẹ̀ṣe dé starting from today bódà ìṣe máa wà ní àtìsín lọ títí láéláé alájì ni mi o mi ń ṣọmọ babaláwo but at the same time Ògún là ń bọ nílé wa èèyàn mélòó nínú ọmọ Yorùbá ni ò ní nǹkan kan tó ń gbéṣe nílé wọn tó bá ti parẹ́ gan béèrè wọn á sọ fún ẹ èèyàn mélòó nílẹ̀ kóòtù òjìire ni ò ní nǹkan tó ń gbéṣe nílé wọn gbogbo nǹkan tó ń dánwò yẹn ìlú Ìlọrin náà náà ti lè dán wò mo sọ̀rọ̀ nípa jagunjagun ẹ má bínú mi ní pẹ́ lórí ṣó yìí mi ní pẹ́ torí mo wo táìmì ẹ̀ wò minutes màá máa ṣe díẹ̀ mi ò ní pẹ́ lórí ṣó yẹn Ọmọyẹlé Sowore bẹ́ẹ̀ ni kò ní bàjẹ́ fún gbogbo wa brọ́dà mi Ọmọyẹlé Sowore jáde ah bàbá wa Fálànà ever person tí mo respect ju president ìlú gan lọ ó jáde lórí ọ̀rọ̀ boy pé that boy must come out now ìlú ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá gbogbo eléyìí tí àwọn àáfàá wa ṣe jọ̀ọ́ mo bẹ̀ yín ẹni pé mo tún wá bẹ̀bẹ̀ ni tí mo bá ti bẹ̀ yín báyìí tẹ́ ẹ̀ bá ti gbọ́ ààbò yín o ọmọ ọ̀yọ́ lè mí o kò sí nǹkan kan tá ẹ lè ṣe fẹ́ nìkankan o tí kò bá dé tọ́lọ́ọ̀ba ni wà láyé o àmọ́ tó bá ló jólí kúránì tó dẹ̀ ń ṣàṣìyàn ó dẹ̀ ló gbọ́ lọ́n gbọ́ ìdí tọ́mọ yẹn fi ń pe rẹ̀ níta lọ náà nìyẹn o ìwọ tó ló ní kúránì ní ẹ tó jẹ́ pé òun fi kúránì ẹ gbàyàwó oníyàwó ó dẹ̀ ló gbọ́ lọ́n gbọ́ ìdí tọ́mọ yẹn fi ń jáde nìyẹn o ìwọ tó ló ní báíbù ní ẹ tó ń so àbẹ́là tó ní sẹ̀lẹ̀ ní ẹ tó ń so àbẹ́là láti fi gbọ́kọ ọmọ ọlọ́mọ láti fi gbọ́kọ ọlọ́kọ ẹ̀dẹ̀lẹ́ gbọ́ lọ́n gbọ́ ìwọ tó jẹ́ pé àbẹ́là tẹ́ ẹ máa so láti fi kọ ẹ̀yin tọkọtìyàwó méjì síra wọn ẹ̀yin lẹ mọ̀ ń pa ẹ̀ ẹ̀dẹ̀ lẹ gbọ́ lọ́n gbọ́ ẹ̀yin babaláwo náà tó yẹ pé tẹ bá wá dé wọ́n á ṣe iṣẹ́ ìṣègùn lọ́dọ̀ tí náà ẹ̀ níwádìí dáadáa ẹlòmíà wa á lọ́wọ́ ni ìwé aráàsó fẹ́ gbọ́kọ ọ̀gá ẹ̀ ni á ẹ̀ ṣèwádìí. ẹ ṣe wọ́n God bless you Jimmy tó sori tó Matthew sori tí wọ́n ṣe understand yẹn tí ọ̀pọ̀lọpọ̀ bá understand ìgbà yìí lọ́la mo rí ẹ adé abẹ mo rí ẹ ṣojú tí ọ̀pọ̀lọpọ̀ understand please when you come to my page ẹ do mi ní favour wọ́n ti shadow band me, please ẹ rí ẹ rí post ẹ ọpẹ́yẹmí jennifer mo omolara. ọmọlára ẹ ti abatin sọ̀rọ̀ ńjọ́ mi sísítà mi ọpẹ́yẹmí i don't know maybe it's you or eh, èèyàn kan orúkọ yẹn tálẹ̀ bẹ́ẹ̀ yẹn nígbà tí mo ṣe show ó ṣépè ní abẹ́ kọ́mẹ́ǹtì pé olórí burúkú ni gbogbo ọmọ yorùbá ẹ má jà ṣe bẹ́ẹ̀ mọ́ o kò dá o gbogbo yorùbá àà ẹni tó dẹ̀ sọ̀rọ̀ náà yorùbá ni àmọ́ ibi tí mò ń gangan ni pé ṣé wàá rí ìwọ tó jẹ́ babaláwo tó jẹ́ adáhunṣe tó jó oníṣègùn ìmọ̀ràn lásán lélẹ́yìí tí ẹnikẹ́ni bá gbéṣẹ́ wá fún ẹ má ti torí pé o fẹ́ jẹun tó o máa yá dànù nígbẹ̀ẹ́ tó dẹ̀ yẹ pé ẹ̀ṣẹ̀ yẹn ò ní kò ní àríran kò ní kò ní ìrandírun ẹ nítorí pé o ti ṣe búburú fẹ́ni tí o mọ̀ o ò ṣe ìwọ gbowó iṣẹ́ ni èèyàn kan á wá sìn á wá fẹjọ́ ìyàwó ẹ̀ sùn àmì á wá fẹjọ́ ọkọ ẹ̀ sùn ó lè ní á fẹjọ́ obìnrin kan sùn á ní ọkọ ọ̀rẹ́ òun ọ̀rẹ́ òun ni òun ló ń fẹ́ ó gbọ́kọ mú un lọ́wọ́ òun dẹ̀ ló fẹ́ gbọ́kọ ẹ̀ á wá ní ẹ bá òun kọ̀yìn ẹ kọ̀yìn wọn síra wọn kí òun lè fẹ́ at the end of the day tóun bá wá fẹ́ tán ó lè má lò bí ọdún mẹ́wàá lọ búburú àwa ṣẹlẹ̀ bò kó tó dìgbà yẹn nǹkan á ti bàjẹ́ kó tó di pọ́kọ́ mọ̀ pé wọ́n sàsóhun ni ìwọ tó ń ṣoògùn fẹ́ nítorí wípé kí èèyàn e, ìwọ tó ń ṣe oògùn fẹ́ nítorí pé kí lágbájá lè fẹ́ o ò ṣe dáadáa o ìwọ tó wò pé ẹ oògùn fẹ́ yìí mo fẹ́ fi tó o bá ṣoògùn fẹ́ fi fọ́kùnrin ẹ o kàn ń jẹ nìyí àfìdídó ba yí at the end of the day ó máa padà lé ẹni ṣe ìfẹ́ natural natural love wà bó o bá ṣe tún wà rẹ ṣe tó o bá ṣe present ààrẹ àsọkùnrin tó o bá ṣe present ààrẹ àsọbìnrin ó ní ìfẹ́ wà òun lọkùnrin máa wò òun lóbìnrin máa wò kì í ṣe pé mo kàn ń ṣoògùn ẹ mo lọ ṣoògùn pé kí n lọ fẹ́yàwó mi tó bá pẹ́ mo ṣoògùn sí ìtẹ́mi fẹ́ sílé ni a máa ti dàrú náà ogun máa já ewé máa já tó rẹ́ni tó ṣoògùn fún ẹgbẹ́ at the end of the day tó bá débẹ̀ ó lè ti kú brother mi sister mi ṣe ń gbọ́ mi ó lè ti kú then kí ló wá fẹ́ ṣe kì í ṣe pé mi ń báyàwó mi jà kì í ṣe pé à ń bínú síra wa ẹ̀kẹ́ ẹranko lọ́gbọ́n ni going to thirty two years ìṣe mímọ̀ ṣe mi o mímọ̀ ṣe ọlọ́run ọba ni ẹ mo gbà fún hmm, mo gbà fún ìyàwó mi tán ó dẹ̀ gbà fún mi náà tán bẹ́ẹ̀ ni nítorí pé tá a bá ti ṣe bẹ́ẹ̀ ẹ mo mọ mo lórúkọ yẹn ju orúkọ yẹn lọpẹ́yẹmí ìwọ kọ́ mo mọ̀ pọ̀ ọkọ̀ orí tiktok lèèyàn tẹ̀ ti comment ọpẹ́yẹmí kinní kan ni i know it's not you tó ti yé but ṣe rí ẹkẹranko lọ́gbọ́n ìwọ tó dẹ tàkúté tó bu yẹ̀pẹ̀ sí ẹ̀kọ́ Yorùbá lọ́gbọ́n ni àmọ́ Kwara wa fẹ́ jẹ́ ká mọ ibi tá a wà gangan ṣe rí n tó ṣẹlẹ̀ ní ìgbà wáṣẹ̀ òun náà fẹ́ kó ṣẹlẹ̀ ìkónilẹ́rú ẹlẹ́ẹ̀kejì ìyìn tí ààrẹ àfọ̀njá ṣe tí ò tó sọ sídìí níwọ̀nba tí fúlàní fi gba ìlọrin òun làwọn àáfàá ọmọ ìlọrin tó jẹ́ fámílì àwọn gìrìálímì tó ẹjẹ tó pè ní ẹjẹ tó fámílì àwọn àwọn tó padà jẹ ọba nílọrin ọmọ ọlọ́rin kan bọ́ tó ń bú ààrẹ Gani Adams irú àwa yìí ni kò wá bu torí ààrẹ ò ní dẹ́ lóhùn irú àwa yìí ló yẹ kó wá face torí mo rí èdè àpèbọ̀ tó pè tí mo play níjọ́ Friday tó ní ẹ eh, àwọn kan náà pera wọn ní one nation àwa ló ń bá wí yẹn o àmọ́ àráyé tiẹ̀ bọ̀ pé wọ́n ní sáàbù ẹ̀ ń lẹ́tà wọ́n máa sáàbù ẹ̀ o àwa ń ṣiṣẹ́ lórí ẹ̀ ní tó bá ti mú yín lọ lọ́hùn ẹ máa mú ní Jésù náà tó bá yá o ẹ dẹ̀ máa mú ta lọ pẹ̀lẹ̀ ẹ wá ṣe ní kékeré ẹ tún wá nọwọ́ gan gbogbo àwọn oníṣẹ̀ṣe ẹ lọ mú wọn wọ́n ti tún bọ́ oníṣẹ̀ṣe mi o inú mi wá dùn pé ah bàbá mi wọ́n jáde Fálànà Àbíkẹ́ Àdèmúrẹ́yìn náà Bọ̀dé Àjàyí ẹ bá mi ṣe ẹ̀ Fádèyí Abíọ́lá orúkọ ẹ̀yẹn Fádèyí irú ọ̀rọ̀ ìwọ gangan ló yẹ kó ṣe ẹ̀ jù o bá àti ìwà gbẹ̀sìn kó ti gbẹ̀sìn Fádèyí yẹn wọn lè ṣe ń jí Ògún bá Ògún orúkọ Ògún ni mo ní mo ní mi kàn fẹ́ pè fún yín ni bẹ́ẹ̀ ni Ògúngbádé ni orúkọ mi mi ló nítorí pé àwọn bàbá wa gba ẹ̀sìn bó a gba ẹ̀sìn yẹn ní jẹ̀lẹ́ńkẹ́ nígbà náà bọ́ ẹ jẹ́ ká gbà á ó dàbí mo ti over time mi ah mo ti over time ẹ fún mi ten minutes kí round ẹ up mi mọ̀ pé máa sọ tó báyìí bọ́ mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ wà lórí bí ẹ ṣe àkú ọdún ọdún mo yorùbá gangan rèé ṣe mọ̀ pọ́dún kan wà iléyá à kírísítẹ́nì nígbà náà ní sixty seventy eighty ní ibi tèmi dàgbà sí ní akínyẹmí wọ́n máa gbé ráìsì wá fún wa nílé kejì àwọn christian ilé àwọn yológi àwọn sí bẹ́ẹ̀ ṣe sísítà mi yẹn kẹ́mi ló ń jẹ́ tó bá wo ṣòyáre wọ́n máa gbé ráìsì jọlọ́fù ráìsì wá fún wa ilé àwọn bọ̀dá ìdòwú lọ́ọ̀kan lé wa báyìí wọ́n máa gbé jọ̀lọ́fù ráìsì wá fún wa àwọn amefile ní nọ́mbà one ládùúgbò mi wọ́n máa gbé jọ̀lọ́fù ráìsì wá fún wa tó bá di iléyá tí pọ́psì mi máa pẹran ìyáálé mọ́psì mi á pẹran mọ́mísí mi náà máa pẹran àwa pin ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ wa mùsùlùmí ni wa wọ́n pẹran àní fún wọn àwa lọ fún àwọn ilé yẹn àfún àwọn christian tó wà ládùúgbò a máa gbé lọ mo wà lára ẹni tó máa ń gbé lọ torí mi mo dàgbà jù náà àwọn ọkùnrin gbà náà tí mo gbélé máa gbé báyìí ni máa gbé agbé lọ wọn máa fi ẹran méjì méjì sí jọrọ fries ẹkẹrẹ wọn máa ṣe tó máa kí gan ni kí ló wá dé ó wá dásìkò yìí nǹkan wá turn around ẹ wá fi àṣẹ social network ni kò jẹ́ ká mọ̀ yìí pé àwọn èèyàn ń fi ẹ̀sìn yẹn wọ́n fẹ́ fọ́ọ̀sì èèyàn Sunday Ọládàpọ̀ kò ní bàjẹ́ ẹjọ ẹ bá mi join ẹ ọ̀rọ̀ ibú kọ́ leléyìí o anybody tó bá fẹ́ bẹ ìwé ẹkàn máa di kọmẹǹtì tó bá dẹ ti bú mi níbẹ̀ rojọ́ màá gbẹ sí blọọkì ni o ò ní rí ṣòwò mi wò mọ́ nítorí tó o bá ti ṣe nǹkan tí ò dá sìn ní ọ̀rọ̀ kan máa wà tó máa jẹ́wọ́ gangan láǹfààní tèmi máa sọ jáde tí mi dẹ ní mọ̀ tí wọ́n dẹ máa mú lò ẹ gbọ́ yóò bá mi ọ̀rọ̀ kan máa wà tí máa sọ tó yẹ pé wàá dẹ tún àárín yẹn ṣe pé ah kíní tí ààrẹ sọ yìí ó ń ṣe mí wàá dẹ̀ tún bẹ̀ jẹ́ bọ̀tí ńgbà tó o bá ti fi kọ́mẹ̀ntì burúkú sílẹ̀ ò ní lè sọ̀rọ̀ yẹ ẹ máa come back àṣẹ tọ́pìkì ti ìjẹta wo ìyá mi <laughs> ìgbà yìí lọ́la àwọn èèyàn ti pè mí kọ́ọ̀ mo gbà lé ní sixty lórí tíjọ́ Friday yẹn ó lágbára ó lágbára kódà èmi náà mọ̀ pé Ọlọ́run fún mi ṣe. But I'm coming back to my page and I'm coming back to my YouTube channel fully. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣe kinní bó ṣe yẹ kó rí. Gbogbo yín lẹ mọ̀ Túnmi Bello ìwọ ni. That time báwo ni káàárọ̀ o mọ̀ pé fat ni kinní yẹn o mọ̀ pé fat ni a máa gbé fries. Ẹ̀kẹ́ ẹranko lọ́gbọ́n olóyè kí n fi pe tọ́pìkì yẹn o ẹ̀kẹ́ ẹranko lọ́gbọ́n gọ́fúnà wa wanti wake up ńgbà tó ti fún àwọn oníṣẹ̀ṣe ẹ̀yin rò pé ṣẹ̀ṣe náà fún lọ́lùdé ṣe é rántí tẹ́ ẹ bá wo àwọn gómìnà yẹn rò pórí wọn ò pé à ń gbọ́lùdé muslim à ń gbọ́lùdé christian àwọn bàbá ìwà rò pé àà kí ló dé ìlú bàbá wa wọ́n gbé wọ́n gbé ẹ̀sìn wa ni àáfàá kan bọ́ta ó lẹ́sìn mùsùlùmí ló wà nílẹ̀ yorùbá ẹ̀ rí i pé onírọ́ làwọn pípò yìí ìyàwó mi tún sì mo sọ ìyàwó mi sì sọ fún pé àwọn èèyàn máa rò pé babaláwo èmi ò wá jí sòro mi ń ṣe babaláwo but mo mọ nǹkan tó ń pè níṣẹ́ ṣe mo ti sọ fún yín tó bá ní ààrẹ gbórí ẹ wá kó gbàgbére fọ́tì kó má bàa kú wàláì máa tẹ́lẹ̀ wọn máa sin sí mi lọ́pọlọ kódà mi ní fi nǹkan kan bò máa tó gbé ni tó o bá kú okú gbé alukurani gbọ́ tó o bá kú okú gbé ẹ brother, mi gbó gbàgbẹ́rẹ́ yìí kò fi ṣe gbàgbẹ́rẹ́ lè kó ṣe sáyà ò wá ṣe tó bá kúkú gbé ìṣẹ̀ṣe is our heritage mo rí ẹ Sherifat Ọlátúnjí God bless you Jimoto mo Matthew, ẹ Matthew ìṣẹ̀ṣe heritage Wani. ni Yorùbá is coming back together nǹkan tèmi ń ṣe gangan nìyẹn ẹ bá wo gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mi tó ẹ̀ mo ṣe ni ẹ bá mi ṣe akínní kó lè kan àwọn èèyàn torí tẹ́ bá ń da wò àwọn èèyàn ò ní rí wò ẹ ṣí ẹ kó lè kàn wọ́n without you sharing it wọn ò mo mọ̀ ẹ rí i pé gbogbo ṣòwò tèmi ò èmi ò ń fàjà tó bá ti tọ́ mi ni téèyàn bá ti já mi lẹ́ẹ̀kan láàbò fà mí lẹ́pọ̀n ó fẹ́ rí ya wèrè nìyẹn o ma ta tán fún ẹ pẹ̀lú ẹ mi ò ń tọ́yàn ìṣẹ̀ṣe yẹn gangan ni kókó ìyẹn ò ní ká má kírun ìyẹn ò dẹ̀ pàápọ̀ pé ká má lọ lé ilé ìyẹn ò ní ká má lọ sí kíná pé ká má lọ sí church ẹjọ́ torí ọlọ́run tó o bá lọ church tó bá ṣàdúrà títí títí títí títí tó o gbádùn tó o lọ sí ọ̀dọ̀ àwọn àfa tó ṣàdúrà títí títí títí tó o gẹ́ta rẹ̀ wọ́n á ẹ wò ṣe é fẹ́ gbọ́ ẹ lọ fẹsẹ̀ létọ̀.